أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدفع يقول الله وضع وضع ó sọ ẹ̀mí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kẹ̀ẹ́ta ìṣẹ́nu síra ọ̀ndàtò kàn tí a fa àbọ̀gánì alimọ́sí sí ọ̀nà ọ̀nà tó yọrí sí. lónìí a ó bẹ̀rẹ̀ lórí kìtàbù kìsọ̀ kìtàbù alkìsọ̀ alkìsọ̀ a lè jẹ́ pé a lè pè ní revengeance wọ́n ni pé kéèyàn gbẹ̀sán. القصاص الاثنيني بونشمنت ابي بنالتي ابي كوزا انفليكشن اوف بونشمنت وهو هون بيكون القصاص عن عبد الله بن عمر عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله إلا بإحدى ثلاث السيد الزاني والنفس بالنفس وتارك والتارك لدينه المفارق للجماعة حديث يا بوي لك يا عبد الله عمر مسعود وتطيع النبي صلى الله عليه وسلم قل لا يتم دم امرئ مسلم يشهد ان لا اله الا الله واني رسول الله ẹjẹ mùsùlùmí tó jẹ́rìí pé kò sí ẹni tó tọ́ sí kájọ́sì fún yàtọ̀ sí ọlọ́run ọba tó sì jẹ́rìí pé ẹlẹ́bi muhammad sallallahu alayhi wa sallam kò bí sí ọlọ́run ọba ni ẹjẹ́ rẹ̀ tọ́ ká ta ẹ̀jẹ̀ sílẹ̀ àyàfi pẹ̀lú ọ̀kan nínú àwọn nǹkan mẹ́ta yìí nǹkan mẹ́ta yìí náà ni alákọ̀ọ́kọ́ àti sáyẹ̀wò àgbàyìn abilékọ tó ṣe zìnà àbí ẹni tó ti níyàwó tó ṣe zìnà àbẹ́ni tó ti níyàwó rí tó ṣe zìnà gbogbo wa ó pè wọ́n ní sẹ́yìn wọn náà sùn ní náà bẹ́ẹ̀ ni ẹ̀mí tẹ́lẹ̀ tí èèyàn bá pààyàn wọ́n pò ó náà tí èèyàn bá pààyàn wọ́n pò ó náà ó ní èyí tí ó ní ṣe pọ̀ pẹ̀lú kìtàbù ìtìsọ́ wàtárìkù ìdíni yìí àlùmọ́fárìkù yìí jẹ̀má ẹni tí ẹ̀jẹ̀ rẹ̀ tó lè jẹ́ ẹ̀tọ́ òun náà ni ẹni ó fi ẹ̀sìn ẹ̀ sílẹ̀ tó yapa pẹ̀lú àwọn ìjọ mùsùlùmí. tó jáde kúrò nínú wọn eléyìí òun wà àwọn tí tí a bá tẹ ẹ̀jẹ̀ ìsílẹ̀ kò ṣùgbọ́n ọ̀rọ̀ àfáà ní kìtáàbù ìtẹ̀sọ̀ ọ̀pọ̀ ọba nínú àwọn agbọ̀n yìí ní ìjẹ̀nàyà pípé ní kìtàbù ìjànàyà ó fẹ́ kó gbogbo ẹ̀ pọ̀ torí pé ó kó ìsọ́ọ̀sì sínú ká tó sọ pé a ṣe ìsọ́ọ̀sì á pààyàn ó láti jẹ́ kó ń tọ̀ ń pààyàn kó tó di pé á gèèyàn lọ́wọ́ ó láti jẹ́ kó ń tọ̀ ń gèèyàn lọ́wọ́ ṣùgbọ́n irú pípa wo omi à ń gbà lérò so àlìjìnàyà omi ó ṣàlàyé ẹ̀. kó tó wá débi ìdájọ́ àwọn jìnnàyà tìǹbù jìnnàyà ó ní àwọn tí olóyìnbó ń pè ní felony àbí serious crime àbí capital offence èyí ni pé ẹ̀ṣẹ̀ tó lágbára tó rò pọ̀ mọ́ ẹ̀mí èèyàn. àbí apá kan nínú ara èèyàn wọn ni wọ́n ń pè ní àìjìnnáyà ṣùgbọ́n ní èdè arọ tí wọ́n bá ní àìjìnnáyà wọ́n ń tó ń gbà lérò ní àtàádì àtàádì alàlbẹ́dẹ́n àwọn ìmáàlì àwọn arọ oníkéèyàn kọjá ẹnu àlà lórí ẹ̀mí èèyàn àbí lórí dúkìá rẹ̀ àbí lórí ọmọlúwàbí ẹ̀ gbogbo wọn ń pè ní jìnnáyà àwọn afáwọn oníkíkí wu wọ́n pe tíra jìnnáyà pàápàá fún ẹni tó bá ṣe tó bá kọjá ẹnu àlà lórí ara èèyàn gẹ́gẹ́ bí ó gba ẹ̀mí ẹ̀ tàbí ó gé lọ́wọ́ tàbí ó yọ ojú ẹ̀ tàbí ó gé láwọ́ gbogbo ohun tó bá ti tọjọ mára ọ̀nà wọn pè ní àìsìláyà. so ìdí inú tó fi jẹ́ pé kìtàbùl hudud yóò dáwọ́ sọ́tọ̀ eléyìí yóò máa sọ̀rọ̀ lórí ìkọjá ẹnu ààlà lórí dúkìá àtọ̀mọ̀lúwàbí. Um, ní èdè ṣẹ̀ríà jìnnáyà ó ní àtàdí àlàlùbẹ́dẹ̀ ní ìmọ̀ yóò dìbò ìsọ̀ ó ní kéèyàn kọjá ẹnu àlà lórí ara èèyàn léè tó máa ń ṣokùnfà kọ́pa dandan ká tètè sọ̀tẹ̀ pé ká gbẹ̀sán rẹ̀ ọ̀mọ́lẹ̀ àbí lórí dúkìá èèyàn àwọn kàfàrà kan tàbí kó ń tọ̀ wọ́n ṣe kàfàrà so ẹnikẹ́ni tó bá ti kà á dí lórí ẹ̀mí èèyàn ìmọ̀ kọ́yá pé ó padà náà káfí pèsọ́ ẹni pé tábẹ̀ àbí kọ́sọ̀wó tàbí kó ṣe kàfàrà so alìjìnáyà yìí ó pín sọ́nà méjì ó ní alìjìnáyà tó àlẹ́ náà wàlìjìnáyà tó àlẹ́ àmọ́dún rẹ̀ náà ó ní kéèyàn kọjá ẹnu àlà lórí ẹ̀mí èèyàn ẹlẹ́ẹ̀kejì kéèyàn kọjá ẹnu àlà lórí tí ò tó ẹ̀mí ṣùgbọ́n ìkọjá ẹnu àlà lórí ẹ̀mí èèyàn. هي كل فعل يؤدي إلى زهوق النفس òní gbogbo tí èèyàn ó bá ṣe tí ó jẹ́ kí agba ẹ̀mí ń tọ̀ tí ó fi kú wàyí alqatl òní pípa wà ajma al-muslimuna ala tahrim al-qatl bi ghayri haqq mùsùlùmí wọ́n ti ìjùmọ̀ lórí pé haramu ní ká pa èèyàn láì jẹ́ pé ó ní ẹ̀tọ́ sí ká pa á torí pé ọlọ́run bá sọ pé wala taqtulu nafsa allati harrama Allahu illa bil haqq ẹ má ṣe pa ẹ̀mí tí ọlọ́run ti léèwọ̀ àyàfi pẹ̀lú ìwọ̀ pẹ̀lú ráì pẹ̀lú òdodo ẹ̀tọ́. bákan náà torí àdìsí Abdullahi ibn Mas'ud tí a fa àmúwá ní ìbẹ̀rẹ̀ báyìí tó ní an-nafsu ẹni ọba pààyàn wọn kò nà torí ìdí èyí haramu ni kí a pa èèyàn náà yẹ tó ń tọ̀ ọ́ ó lẹ́tọ̀ọ́ sí pípa pẹ̀lú síra ọlọ́run àti súnà lẹ́yìn sallallahu alaihi wasallam àti ìjìmá àwọn olùwà. kí wàá ní ìdájọ́ ẹni ọ̀páyàn láì jẹ́ pé ó ń tọ̀ ọ́ ó lẹ́tọ̀ọ́ sí kápá tí wọ́n bá pẹ́ nìkan pẹ̀lú àyè àmàmà ṣe láì sì jẹ́ pé ó ń tàn ó lẹ́tọ̀ọ́ sí kápá ìdájọ́ rẹ̀ lálàkọ̀ọ́kọ́ ó ń tàn fásitì yìí torí pé ó dá ẹ̀ṣẹ̀ sáàpì ní kẹbíra nínú àwọn kàbáyé bákan náà ọ̀rọ̀ rẹ̀ ó tóbi lọ́dọ̀ ọlọ́run kéèyàn pààyàn ìdínú tọ́lọ̀ fi sọ pé man qatala nafsan bi ghayri nafsin aw fasadin fil ardi faka'annama qatala an-nasa jami'an ẹni ọba pààyàn láì ṣe tó ń tọ̀hún náà pẹ̀ nìkan àbí kí ó ń tọ̀hún ó máa ya ìwà àbàjẹ́ káàkiri ilẹ̀ kọ́ máa tan ìwà àbàjẹ́ káàkiri ilẹ̀ tá a wá pa á àfi bí ìgbà tẹ́ni ọ̀pá yàn gbogbo èèyàn pátá lọ́pa ẹni ọ̀pá yàn bí ìgbà tẹ́ni tó ó pa gbogbo èèyàn ni torí pé àìmọ̀ iye ẹ̀mí ni ó jáde látàrí bákan náà táwọn ẹlòmíín bá ẹni tó ṣe àwọn náà tó kọ́ṣe rẹ̀ àìmọye ẹ̀mí ni ó kù lórí ọ̀nà tó láyẹ̀. النبي صلى الله عليه وسلم وصلنا عليه وسلم لن يزال المؤمن في فسحة من دينه ما لم يصب دما حراما مؤمن كنية كنيبو ó wà nínú ààyè nínú ẹ̀sìn rẹ̀ ẹni pé ẹ̀sìn ó gbà láyè tí ó fẹ̀ tí ò ní pé à ń dá ọ̀pọ̀ máa kò sí líle nínú ẹ̀ lópin ìgbà tí ọ̀gá ti tẹ ẹ̀jẹ̀ nìkankan sílẹ̀ ṣùgbọ́n tó bá ta ẹ̀jẹ̀ ìwọ̀ sílẹ̀ tó ta ti ní èèwọ̀ láti ta sílẹ̀ eléyìí kò ní nǹkan kan mọ́ ní ẹ̀sìn Islam ìdájọ́ rẹ̀ náà ní kápò náà bákan náà ọlọ́run bá bà wá lẹ́ ó fi ẹ̀rù bà wá ó sì jágbe mọ́ wa ó ṣe ìkìlọ̀ ó ní ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدين فيها gbogbo ẹnikẹ́ni tó bá pa mú mi ní pípa ìmáàmà pa ẹ̀sán rẹ̀ omi máa na ìyáma yóò sì máa gbé nínú ẹ̀ lọ gbére so eléyìí fi pé ó tóbi nínú nínú ẹ̀ṣẹ̀ kéèyàn pa ẹni tí ò tọ́ka pa Islam kò gbàyè sí ká máa pààyàn ó ń tọ̀rọ̀ àwọn afáàní rẹ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́run tó àjẹníyà tó bá wọ náà àforíjì torí pé ọ̀rọ̀ náà tó ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha wípé ọlọ́run ọba kìí dárí gbé ẹnikẹ́ni tó bá ṣe ẹbọ sóò a sì máa dárí gbé ẹ̀ṣẹ̀ tí ò tó ẹbọ fún àwọn tọ́lọ̀ ń bá wò pípáyà òun náà wà nínú ẹ̀sẹ̀ tí ò kẹ́kọ̀ọ́ so ẹni ọ̀pá yẹn ó ń bẹ lábẹ́ ntọ́ba wu ọlọ́run ní òṣìṣẹ́ tọ́ba wù àfihàn jẹ́ tọ́ba wù àyà àfihàn torí pé ọ̀rọ̀ ọlọ́run torí yá ìkóníyà ìbáàdí alladhina asrafu ala anfusihim. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صفوا وأروني àwọn tí wọ́n ṣe ìkọjá ẹnu àlà lórí ẹ̀mí ara wọn wọ́n má ṣe jákàn náà nípa ọlọ́wọ́n ọba ọba ọba aláforíjì ni ọba oníkẹ́ ṣùgbọ́n hákì tí wọ́n pa kò ní bọ́ lórí ẹ̀ lóòjọ́ gbẹ̀ndẹ̀ àkèyàmà torí kó tún wá tó pa ọba fún un kò ní bọ́ ẹ̀ torí tún wá lásán tí nìkan lọ́wọ́ ṣùgbọ́n tí èyí tó jọmọ́ ìwọ ọmọ ẹ̀dá ádámà yìí. tọ pípààyàn oríṣi ni nínú àwọn oríṣi tí àwọn àfa àdárúkọ ó pé sí oríṣi mẹ́ta alákọ̀ọ́kọ́ nú ẹ̀ kọ́tùnù àmì ó ní kéèyàn máa má pààyàn ẹlẹ́ẹ̀kejì ó ní pípa tó jọ àmàmà sí ó jọ ni bẹ̀tì kì í sàmàmà sí ẹlẹ́ẹ̀kẹta Oni ní èyí tó séèfì àṣìṣe lójú ọ̀pá gbogbo eléyìí ó ní a ṣe àlàyé rẹ̀ ní fínífíní. pípàyàn ní àmàmàpa àti pípàyàn pẹ̀lú àìmàmàpa èyí ni pé tó jẹ́ mistake kọ́pọ̀ àrí àyà nínú alukur'an tó sọ̀rọ̀ lórí méjèèjì ọlọ́ni وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ kò tọ́ fún múmìnì kó pa múmìnì ẹgbẹ́ àyàfi tó bá ṣèèṣì pa wọ́n máa ń kọ́ta ní àmúkùnmí náà ní kọ́kọ́ á gbogbo ẹnikẹ́ni tó bá pa múmi nìkan ní ìṣe ìṣìpá fàtàrí ìrùwọ́pọ̀ bàtí múmi náà fi ẹni pé yóò wá ẹrúbìnrin múmi náà tí ó tukùn ẹrú lórí ẹ̀ wàdíyàtò mùsàlámà tó ń ilà káàdì yóò sì tún sàdíyà léè ká fún àwọn ìyá ẹni àwọn ni wọ́n bá bí àyè ìlà àǹtọ̀sọ̀dàkù àyàfi tó wáyé pé ẹ̀yin tí wọ́n parí ní èèyàn ẹ bá yáàfì wípé ẹ̀fẹ́ bí àkàkà ẹ̀sìsẹ́ sádàkà eléyìí ẹ̀wọ̀n kì í mú yàn sí kì í ṣe dá ọ̀rọ̀ yẹn ní wọ́n gbowó lọ́wọ́ ẹ̀. bákan náà ọlọ́ni wọ́n mọ̀ yàtò mọ̀mínà mọ̀tàhàmídàn fàjàgbá òhùn jahannama khalidina fiha gbogbo ẹnikẹ́ni tó bá pa múmi ní ní pípa àmàmà ṣe ẹ̀san rẹ̀ ẹ̀san rẹ̀ Jahannam yóò sì máa gbé lọ nínú ẹ̀kẹ́ni kéṣe wàhọ́bí bàbá wà lẹ́yìn ọlọ́run sì tún bínú sí i wà làánà wò bẹ́ẹ̀ lọ sẹ́bi lé wà àtẹnáwó àdáfẹ́lẹ́ àbí ìmọ̀ ọlọ́run sì pèsè ìjìyà tó tóbi lẹ̀ fún so àwọn pípa méjì tọ́lọ̀ sọ ní àkùrán alkọ́pọ́ àti alhamd pípààyàn ní àìmọ̀ọ́mọ̀ pa ní àsìkò pípààyàn lámọ̀ọ́mọ̀ pa ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta tá a kọ nípa ẹ̀ wípé ṣúgbẹ́ alhamd ó ní pípa tó fẹ́ẹ́ jọ mímọ̀ọ́mọ̀ pa òun ó fi rinlẹ̀ nínú súnà níbi sọ́mọ́ bá wà rí wọ́sán náà torí pé ẹlẹ́sìn àṣọlá sọ wípé aklu ṣubhi alhamd mughalaba mithlu akli alhamd wala yuktalu sahibu díyà tí ẹni ọ̀ pààyàn ní pípa tó fẹ́ jọ mímọ̀ náà pa á ṣe díyà rẹ̀ kó lè koko gẹ́gẹ́ bí ẹni ọ̀ pààyàn ní àmọ́ àmọ́ pa ntọ́ka ìyàtọ̀ ń bẹ ni pé wọn ò ní pa ó tọ̀ ìyàtọ̀ ti ń bẹ láàrin wọn wọn ò ní pa torí pé ọ̀pá yà ní pípa tó jọ àmàmà pa ṣùgbọ́n àlàyé lórí mẹ́tẹ̀ẹ̀ta yìí alákọ̀ọ́kọ́ nú ẹ̀ pípa yẹn pẹ̀lú àmàmà pa ó kéèyàn kó tágẹ́tì èèyàn ọmọ ànábì adam màsúmẹ̀ lẹ́yìn tá a ṣe ẹ̀mí rẹ̀ léèwọ̀ kápá bìmọ̀ yàgùnìbò àyàwọ́n ní mọ́tò òbí pẹ̀lú tí àbá tó lágbára jù ní pé ó lè pààyàn ó pa pẹ̀lú tí àbá tó lágbára jù ní pé ní tó fi pààyàn ó lè pààyàn. so eléyìí àmàmà pàlẹ́ níbí ó láti jẹ́ pé àwọn amájọ̀nù mẹ́ta ó pé síwájú ká tó dájọ pé èèyàn máa má àkọ́kọ́ oníkárí cost èmi èròǹgbà àti pa látọ̀dọ̀ pa náà ni ẹlẹ́ẹ̀kejì. ó ní pé ẹni ọ̀pá yẹn ó mọ̀lẹ́ ó mọ̀ pé ẹni tó ń pa èèyàn ọmọ àlẹ́bí adam ti fẹ́ràn kú. léyìí tó ti pé a ti pípa rẹ̀ ní èèwọ̀. ṣíṣe pípa èèyàn léèwọ̀ òní kọ́ mùsùlùmí. ẹlẹ́ẹ̀kẹta àbí kó jẹ́ jọ ń wípé ẹnìkan kan ò ní ran ẹnìkan kan lọ lórí ẹnìkan òun kálukú ọlọ́mọ gbégbé àdáṣe àti ọ̀tá bá sì wá láti ta àwọn méjèèjì wọ́n pawọ́pọ̀ bá ọ̀ṣẹ́jà. sọ irú eléyìí náà lóòótọ́ lóòótọ́ kìkì ní ni ṣùgbọ́n tí wọ́n bá pa ẹ̀jẹ̀ tiẹ̀ náà àrámù ní kápá. ẹlẹ́ẹ̀kẹta nínú mọ́jẹ̀mú òun kọjá pé ní tó fi pá yẹn. ohun tó máa ń pààyàn ni traditionally téèyàn bá fi nǹkan irú nǹkan yẹn lu yàn ó lè kú kò yàtọ̀ ó lè jẹ́ pé n tó mú kò yàtọ̀ ó lè jẹ́ n tó wúwo kò yàtọ̀ ó lè jẹ́ n tó ṣe ẹnu sóńsó gbogbo orú àwọn ìjọba yìí a mọ̀ pé tó bá wọ ara èèyàn èèyàn lè ti bẹ̀ kú. ṣùgbọ́n tẹ́jú tẹ́rẹ̀ tí ẹyọ ọ̀kan nínú àwọn ilé tó bá ní jẹ a ní ìṣèdájọ́ pé pípa àmàmà parí. súrọ̀ ọ̀tún àrùn ẹni pé àpèjúwe bí kéèyàn báyà pẹ̀lú tí ó lè gé ara gẹ́gẹ́ bíi sẹ́yìn ìdà àbí ọ̀bẹ àbí ọkọ̀ àti tó jọ ẹni ọba fi irú ilé gbóyàn ọmọ ọmọ ẹ palẹ̀ kò lè sọ wípé òun ṣe mistake torí pé irú nǹkan báyìí a máa payà gbogbo èèyàn ló sì mọ̀ pé irú ẹ̀ máa payà ẹlẹ́ẹ̀kejì ó ní kó lù ú pẹ̀lú ìka tó tóbi tó wúwo gẹ́gẹ́ bí òkúta ńlá àbí àti tó jọ wọ́n tó ẹni ọba ṣe ní ilé náà òun náà kò sí tàbí ṣùgbọ́n pé ó máa máa pa ẹni ọ̀pá ni. torí ọmọ tó ní arábìnrin kan ẹrúbìnrin ni. wọ́n bá tí wọ́n fọ́ orí ẹ̀ láàrin òkúta méjì kó wá tó kú tán wọ́n bẹ̀rẹ̀ sí í gbé léèrè ká ló fi rí ilé ìfún kò lè sọ̀rọ̀ wọ́n wá ń dárúkọ àwọn tí tó ní relationship pẹ̀lú wọn ṣé lágbájá ni ṣé làkàtẹ́gbè ni ṣé lágbájá ni ọ̀dáwù nígbà tí wọ́n á dárúkọ yahud arákùnrin kan náà wọ wọ́n wá fi orí ẹ̀sà ní pé òní wọ́n bá mú ehud nígbà mọ wọn ń bẹ iwájú àlejò sọlọlá àlùwọ sẹlẹ ó ní lóòótọ́ lóòótọ́ òun lòún ṣe kí ni kọtọ pa fún ní tí ò tó nǹkan tó bá gba ẹni yẹn lọ́wọ́ ẹ̀ ó tó kòsòyìn ìdìbò tó pa gẹ́gẹ́ bí àwọn ajagun jalè tí wọ́n ti gbàgbọ́ wéèyàn ń kẹ́ẹ̀dì ló ń fi ilẹ̀ pẹ̀lú ẹ̀ díẹ̀ ló ń sùn pa kí ló ń pa fún pípa yẹn kí láǹfààní tó ní kò láǹfààní kankan tí owó ti pa arákùnrin yẹn ni àlẹ́bùsọ̀ àtàlà bá pàṣẹ pé òun náà gẹ́gẹ́ bí ó ti fọ́ orí arábìnrin láàrin òkúta méjì olùkọ́ lọ fọ́ orí tiẹ̀ náà ànáfún bí nàfún. ẹlẹ́ẹ̀kẹta bí kéèyàn kéèyàn wọlé wípé kò ní jáde àbí ó fún lọ́rùn débi pé mímú rẹ̀ kò ní lè jáde yálà pẹ̀lú ọwọ́ àbí pẹ̀lú okùn àti tó jọ àbí kò tẹ̀ wá di lẹ́nu àti mú títí ó fi kú wèrè ọmọ pé kéèyàn bá ti lè fi hàn yókù so eléyìí ipa àmàmà pàní. ẹlẹ́ẹ̀kẹrin gẹ́gẹ́ bí kó foni pọ́ńtì mú ó ń tọ̀ wọ́n tó ń fún mi ọ̀mà àbí kó fún oúnjẹ kan tí máa pààyàn kọ́ wá kú lórí oúnjẹ tó jẹ àbí mímu tó mu eléyìí náà pípa àmàmà pàní. ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀nà bíi kó mu ọwá ọ̀tàrí àwọn ẹranko tó máa ń jẹ́ yìí báwọn wá mu fún ọjẹ́ eléyìí ọmọ àmọ̀ àbí kó tiẹ̀ wá ìbọn mi kó ìbọn ní omi tí òfin ní débi pé omi eléyìí náà. àmàmà padà. ẹlẹ́ẹ̀keje kó ṣe mọ́lé kọ́mọ́ fún lóúnjẹ kọ́mọ́ fún nínú mu ní àsìkò tó pọ̀ kéèyàn lè kú sí ọba tó wá àsìkò bẹ́ẹ̀. ọwọ́ àti tí ó fi kú eléyẹn náà ó máa máa pààyàn. ẹlẹ́ẹ̀kẹjọ ó ní ó ti sí ẹnu ẹkùn àbẹ́jò àbí àwọn nǹkan tí máa báyọ̀ kó wá lè má dìde kó má lè dìfẹ́ǹdà rẹ̀ kíkiri ìwọ̀n wa pa eléyìí náà ó máa mọ̀ pàdé ọ̀wá ní ṣe kẹ́kọ̀ọ́ ni mo sì ń bá a ṣeré ni a máa fi mo bá kú ṣeré ni ẹlẹ́ẹ̀kẹsàn kó jẹ́ sábà di pípa rẹ̀ gẹ́gẹ́ bí kó jẹ́ ìlú èké lé lórí wípé ó pààyàn tí ó sì pààyàn àbí ó ṣe ìdìnnà tó sì ti níyàwó lé àbí ó sọ pé ó ti ṣe kẹ́lùmọ̀ rí dá tí kìí sì ṣe bẹ́ẹ̀ wọ́n wá pàtó rí ìyẹn ẹ̀rí irọ́ tó jẹ́ ìlú lẹ́yìn ìgbà wọn wá patán bí wọ́n sẹ̀lẹ̀ ń sọ pé ẹ̀rí tó ń jẹ́ òun kìí sẹ̀rí òkòtò tí òkú mà bá mu nǹkan tó fòun náà ní kí wọ́n pa. eléyìí ó ní àwọn oríṣi pípa ní àmàmà kí wá ní ìdájọ́ ẹ̀ kéèyàn bá pààyàn lámàmà pa kí ni tá a fún un pípààyàn lámàámà pa ìdájọ́ méjì ló wà ìdájọ́ ayé àti ìdájọ́ ọ̀run ìdájọ́ tọ̀run òní pé ọlọ́run ṣe pípa léèwọ̀ ó sì sọ pé ẹni ọba ṣe ó ti dẹ́ṣẹ̀ tó tóbi ọlọ́run sì pèsè ìjìyà tó tóbi fóun náà tí ọba tí bá tàbí tí ọlọ́wọ́ bá kò bá yọmú sí i torí pé ọlọ́run ní wàmọ̀ ìyàtọ̀ mọ́mílá mọ̀tà àmìlá fẹ̀jẹ̀dá owó جهنم خالدين فيها خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما àtúwáyà ìkẹyìn wípé gbogbo ẹnikẹ́ni tó bá pààyàn ní àmàmà pa ẹ̀san rẹ̀ ò méjì òun pé dáàni kọ̀wá ní wọjá àdámọ̀ lásán ọlọ́run ti bínú sí kò ní rí ọmọ ọlọ́run bákan náà ọlọ́run ṣẹ́bi lé ó sì tún ní ìjìyà tó tóbi eléyìí ni ìjìyà ilé ọ̀run ṣùgbọ́n ìjìyà ilé ayé ó ní pé ohun tí ó bá rọgbà máa ń pípààyàn lámàá máa pa aláàdìsẹ́ fún un lópin ìgbà táwọn tí wọ́n pè yàn wọn tí wọn ò bá yáàfẹ rẹ̀ tí wọ́n bá láwọn ọ̀gbà àwọn òní yáàfẹ oníkóòtù kìsọ́ọ̀sì eléyìí ni àlùkìsọ́ọ̀sì torí pé ọlọ́ni yá ni ọ̀lẹ́bí ra àmàlú kútìbà àlékún ìkìsọ́ọ̀sì fìlùkọ́tìlá ẹ̀yìn tí ẹ gbàgbọ́ pẹ̀lú ọlọ́wọ́ bá ti òjíṣẹ́ àti lọ́rọ̀ ẹ̀yàn lẹ́yìn lórí ìgbẹ̀sán nípa péyàn páyà alìkúrú bẹ̀rùkúrú ẹni ọba páyà sọ pé ọmọlábí ni ó sì pa ọmọlábí míì òun náà ní kọ́ pa padà ẹrú pẹ̀lú ẹrú tí ẹrú kọ̀rin àbẹ́rúbìnrin ọba pa ẹrúbìnrin àbọ́kùnrin òun náà wọ́n kò náà wọ́n ounsa bẹ̀ ounsa obìnrin àti obìnrin ìpàdé tóbìnrin bá pa obìnrin àpò náà bẹ́ẹ̀ níbi omi ní pé tí obìnrin bá pa ọkùnrin àní pa àbí tọkùnrin bá pa obìnrin àní pa torí pé ànáfù bí nàfù ti kó wọn pọ̀ ẹ̀mí ní ń lára obìnrin ẹ̀mí ní ń lára ọkùnrin. فمن أوتي له من أخيه شيء gbogbo ẹnikẹ́ni tí àwọn ọmọ ẹ̀yẹ tí wọ́n pa tí wọ́n bá ṣe ìdẹ̀kùn tí wọ́n ṣàbójú kúrò fún fásitìbá olùdìmọ̀rú wà àdá olùdìmọ̀ yìí bẹ́kìtàn wọ́n ní pé àwọn nǹkan ní ìtọ́rọ̀ bàmá gẹ́gẹ́ bíi díyà tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ pẹ̀lú dáadáa bẹ́ẹ̀ ni kóun náà ó sì lọ́nà tó dáa bákan náà ní sàbí Hurairah tó ní àní sallallahu alaihi wasallam sọ pé man qutila lahu qatilun fa huwa bi khayrin nadharayn gbogbo ẹni tó bá pamọ́ ọmọ ẹ̀yẹ ó ní option méjì imma an yaqtula imma kó pa ẹni ọ̀pọ̀ ọmọ ẹ̀yẹ wa imma an àbíkẹ́ni ọ̀pọ̀ ọmọ rẹ̀ kọ́ fẹ̀fẹ̀ dáa èyí pé díyà nínú ìwáyà mi ìmà ayọ̀kọ́ wà ìmà ayọ̀kọ́ alkọ́wà oníkìsọ́ èyí ni pé kí wọ́n pọ̀ wọn náà àbí kó ṣe fìdá kó san díyà. so àwọn wọ̀nyíyẹ tí wọ́n pa wọ́n ní ìsà lẹ́tà nǹkan méjì tí a dárúkọ yìí àlàáfù bí làkàtà ẹni kókó yá àti rẹ̀ kókó ọmọ pa àwọn akùnkùn díyà wàyí àbájá wà ní ìfisọ́ọ̀ àbí kí wọ́n gba díyà tó ń pé díyà yẹn olówó ẹ̀kíńtì fún kìsọ́ọ̀tì tí wọ́n ṣe. wàláwù àtúntò àlẹ́ àkàrà nínú ha wọ́n sì lè ṣe túntò lórí tó ju owó kìsọ́ọ̀tì yẹn dáná torí pé kí ni ó sẹpẹrẹ dùkú wọn palẹ̀. mẹ́jẹ̀mú tó wà lórí kìsọ́ lórí péyàn páyà àwọn wọ̀lí yẹn ni wọ́n pa wọ́n ní ẹ̀tọ́ sí kí wọ́n pa ẹni ọ̀pa ọmọ ìyá wọn. lórí mẹ́jẹ̀mú mẹ́rin alákọ̀ọ́kọ́ ni pé kọjá pé ẹni ọ̀páyìn mùkálà ẹni tó ti dàgbà ó ti bàlágà ó sì lọ́gbọ́n lórí ìṣe wèrè kèé sì sọmọdé kèé sì sọdẹ kèé sì fẹni tí ń sùn lọ́wọ́ tó jí tó sì ń sùn tó lọ fi ọ̀bẹ gbóyàn ó sì wà lórí irú àwọn so irú yẹn àní ṣe kì sọ́ọ̀sì torí pé àlẹ́ sallallahu alaihi wasallam sọ wípé ó fi alqalamu an thalathin anil na'im hatta yastayqiz وعن الصغير حتى يكبر وعن المجنون حتى يعقل او يفيق النبي صلى الله عليه وسلم وني اتبي القلم هو ولي على ẹni tí ń sùn títí yóò fi jí àti gbé àlìkálà yìí kúrò lórí ọmọdé títí yóò fi dàgbà a sì ti gbé àlìkálà yìí kúrò lórí wèrè títí yóò fi ọkọ rẹ̀ ó fi padà wá torí pé àwọn yìí wọn à ní intention wọn à ní cost wọn kàn act talk like that.

ẹni tí a ti pa kí èsè pé a máa ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó tó tọ́ sí ká pa bí mùsùlùmí bá pa kèfèrí tí wọ́n jọ ń jà harbiyan tí wọ́n jọ ń jagun eléyìí tí a pa lórí ẹ̀ lọ eléyìí kò sí ìyàtọ̀ ìlú lórí ẹ̀ àbí ẹni ó fẹ́ rí dá síwájú kó tó túba tí ò bá lè túba ní àsìkò tó bù fún wọn pa. àwùzánìyàn mọ́sùlùmí àbí ẹni òṣèlú náà tó sì níyàwó lé ẹni ọba parán kò sí kìí sọ̀sọ̀ rí torí pé tẹ́lẹ̀ náà ìdájọ́ tí ń bẹ lónìí wọn ni pípa bẹ́ẹ̀ sì ni kò sí bí àlẹ́ ni wọn lórí ẹni tó pa ṣùgbọ́n ṣẹ̀ríà wọ́n ṣe ìkìlọ̀ fún àti ìjẹníyà torí pé ó lòdì sí ṣẹ̀ríà kìí sòun lọ yẹ kó ṣe ọlọ́wọ́ fún lágbára ṣíṣe torí pé ó ti lòdì sí ìdájọ́ tọ́nà fi sílẹ̀ fáwọn èèyàn. ẹlẹ́ẹ̀kẹta ó ní kí ẹni ó pààyàn àti ẹni tí wọ́n pa kí wọ́n jọ ṣe déédéé nípa pé ọmọlàbí ni wọ́n nípa pé ẹ̀sìn ẹ̀sìn wọn kan náà ni wọ́n nípa pé wọn kì í ṣẹrú fún ẹnìkan torí ìdí èyí a nípa mùsùlùmí tó ń kọ́ka kẹsẹ̀ rí kódà kọ́ mùsùlùmí yẹn ẹrú ni tó jẹ káfíìrì yẹn ọmọlábí lò torí ọ̀rọ̀ àlẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀sán tó sọ pé láyé tẹnu mùsùlùmí ìkáàfẹ́ á fi pa mùsùlùmí fún kẹfìrì bákan náà a kì pa ọmọlábí fún ẹrú torí pé ọlọ́run sọ pé alhurru bilhurru al'abdu bil abdu a pa ọmọlàbí ní ọmọlàbí a sì pa ẹrú náà fún ẹrú ṣùgbọ́n tí ò bá ti nínú àwọn ilé kò lè a lè ṣe kìsọ́ọ̀sì lórí ẹ̀ bákan náà ohun tí ò ti nú àwọn ilé òní bí kí èèyàn tó ní ipò láwùjọ kọpa ẹni tí ò ní kò pẹ́ẹ́pẹ́ láwùjọ. bí dáńtà láwùjọ nàìjíríà tọ́ba ẹni pa èèyàn tó jẹ́ àtọ̀rọ̀jẹ lásán ó di nàìjíríà ó ti di Bẹ́ẹ̀ ni ọkùnrin sí obìnrin, bọ́kùnrin bá bẹ́ẹ̀ ni ẹnì ẹnì tọkọ rẹ̀ pé ọpọlọ rẹ̀ pé kọ́ apàwèrè lóòótọ́ wèrè ò lọ́pọlọ kò lọ́pọlọ pé kò ṣiṣẹ́ ṣùgbọ́n ó ní ráìtì àti lè ó ní ẹ̀tọ́ láti tẹ̀mí tòní ọba kò náà á pàbò àbí kó lóun pa ọ̀dẹ̀ pé àfọwọ́sowọ́dẹ̀ afẹ́ni bó ló ń sì kò náà. ولقوله وكتبنا عليهم فيها أن النفس بالنفس أقوى أقوى سيلة من وطيرة كما سبحانه يكون بي أمي تلو أمين ألا كان كما يبي إذي قاوة قوة أكي قاوة مصوبة أسكي قاوة بحومة فلا يكون المقتول ولا لم يتقاطع tí ó jẹ́ pé ẹni ọ̀pààyàn kìí sọmọ ẹni ọ̀pá wàlà ìwọ́nà bìbí wọ̀nyí sábàlà bẹ́ẹ̀ tó ń tọ́jú pé ẹni ọ̀pààyàn bàbá mi fún ọmọ tó pa ó dẹ̀ yọ pé grand grand sọ̀rọ̀ ẹ̀ bàbá ẹ̀ náà orúkọ abẹ́rẹ́ náà torí di èyí a nípa ọ̀kan nínú àwọn òbí méjì fún ẹnìkan nínú àwọn ọmọ bẹ́ẹ̀ sì ni àrẹ pa ọmọ fún bàbá àlẹ́fà sálà sọ pé láyé pẹ̀lú wàhálì òǹdè wà lẹ́yìn a ní pa bàbá tó ní kọ̀ọ̀kan lẹ̀. ويبتل الولد بكل من الأبوين لعموم قوله تعالى كتب عليكم القصاص في القتلى ṣùgbọ́n àwọn afá mi ni a pa ọmọ torí pé wọ́n pa ọ̀kan nínú àwọn òbí ẹ̀ torí ọlọ́run tó ní akọ́kalẹ̀ fún wọn ti pé kí ó gbẹ̀san lórí pípáyà wàláwà àlẹ́ hikma tó ń bẹ lórí kìsọ́ kìsọ́ ó ní òye àti ọgbọ́n. tọ́lọ̀ ti pé ní ṣẹ̀ríà tí ká máa torí pé ọlọ́run ọba ọba oníkẹ́ni ó fẹ́ràn wa tá a bá ṣiṣẹ́ bẹ́ẹ̀ yóò sọ ẹ̀mí kò ní jẹ́ káwọn èèyàn máa pààyàn bó ti wù wọ́n. bákan náà tí a bá ẹni pa pé wọ́n pa ẹni pààyàn òun náà dúró kò ní láti kó nfẹ́ páyì torí kó mọ̀ ìpínlẹ̀ abágbó mu ìdájọ́ rẹ̀ náà ní pípa. torí pé ọlọ́ni walakum fil qisasi hayatun ya ulil albab. nínú qisas ìsẹ̀mí ń bẹ́ńbẹ̀ fún yín èyí tẹ́ ẹ bá gbọ́n ìsẹ̀mí ń bẹ́ńbẹ̀ fún yín. mùkọ́dímà wa ó máa ó máa pọ̀ gan torí pé àwọn àdéhùn tí a fà wa kò lè tó nǹkan kan nínú àwọn ìdájọ́ ìsọ́ọ̀sì àti jìnnáyà ìdínú tí a fi mú wa létòlétò báyìí kí a ṣe àkórí fún wa pàápàá jùlọ wọn kàn dáwọ́ torí pé kí ọjọ́ náà kó má ṣòfò. bí kì í ṣe bẹ́ẹ̀ ló yẹ kí kí n máa sinmi lè mí pé ó rọra ebi ibà. so inshallah nígbà míì ọlọ́run bá ti pàwọ́ pọ̀ á bẹ̀rẹ̀ lórí májẹ̀mú tí ó láti pé síwájú ká tó ṣe ìsọ́ọ̀sì fún yẹn èyí tí a ṣe àṣìṣe ọlọ́run tí ó forí ẹ̀kọ́ wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ìjọba wà sí àwọn olóyìnbó wọn pè ní ìṣẹ̀lẹ̀ ṣẹ pè ní ìmẹsìn ọba ìṣẹ̀lẹ̀ tó bá sí ọmọ arìnrìn aláàárẹ̀ jẹ pé nínú ìwádìí àtàwọn ọmọ ọgbẹ tí wọn ṣẹlẹ̀ tẹ́lẹ̀ pé àárẹ̀ ni òṣùwọn gbòòrò pẹ̀lú nínú ìwé nínú bẹ́ẹ̀ tí wọn lọ àárẹ̀ yẹn òun ní jẹ́ ìtọ́jú máa ń pa ìnira ìnira tó bá ti rà yẹn náà. Ebi pé àánú máa fi wọ́n jẹ kíkó máa wọn dágbó olú ìnira bẹ́ẹ̀. Tó wọ́n máa wá ṣe irú kan ẹ̀fọ́ wọn tó lè fi lẹ́sẹ̀. Ó kàn ó rà pa ìnira lórí látọwọ́ ara látàrí pé òṣùmọ́ bóyá àárẹ̀ ìnira ti ń jẹ láti wá jẹ́ kó mọ̀jẹ ìrìn àyè mọ́. ṣé irú yẹn náà ṣé nǹkan tí ó tọ́ fún mi? tí wọ́n pé mùsùlùmí ni kò tọ́ fún wọn pa torí ìmọ̀ àti ọlọ́sà ọ̀sánmà ni ẹ gbọ́dọ̀ parí ayé ẹ gbọ́dọ̀ parí ní àbíbóbi mẹ́gàlàgẹ̀ torí ìnira tó sọ̀kalẹ̀ sórí ẹ̀ kó wá ti torí ẹ̀ para rẹ̀ wípé èèyàn gbọ́dọ̀ para rẹ̀. bẹ́ẹ̀ sì ni kò gbọ́dọ̀ kú sí ẹ̀ torí aburú kan tó sọ̀kalẹ̀ sí tó wá tẹ̀ wá jẹ́ pé kò sí ní tó lè ṣojú kó sọ pé náà tó o bá mọ̀ pé ìsẹ̀mí ló dáa fún mi jẹ́ kí n tẹ̀lé tó o bá sì mọ̀ pé ikú ni ó dáa fún mi jẹ́ kí n kú torí a bá pa. Ah. gbogbo àwọn ìlera tí ń tí ń ọ̀nà lásán onílàdá tó pọ̀ tí ọ̀nà ọ̀gá fẹ́ pa tó ń fi tó fi tó ń fún un àkọ́kọ́ ni pé yóò máa pa àṣìṣe rẹ̀ rẹ́ èèyàn ṣàìsàn ṣàìsàn ṣàìsàn títí kò fi ní ní ẹ̀sẹ̀ kankan lọ́rùn mọ́tọ́ náà ó bi léèrè e kó tó di tọ́nà mọ́ yẹn àyàfi ní tó bá jẹ́ ìwà àwọn èèyàn tó wà lórí ẹ̀ nìkan so nígbà míì àìsàn ìfẹ́ni ìdínú tó fi jẹ́ pé a rí nínú àwọn sàhábà tí wọ́n kọ̀ láti lò wípé dókítà tó fi àìsàn sí mi lára ó mọ̀ nípa rẹ̀ ó sì ní agbára àti ṣe ìwòsàn fún mi nǹkan gbà lérò ni pé ọlọ́wọ́ ni so gbogbo àwọn ẹ̀rí báyìí ó jẹ́ kí ó kójọ pé kò tọ́ kí èèyàn pa ènìyàn tó ní pé ìnira sí ìgbà so ohun tá a lè ṣe náà ní ká máa bẹ ọlọ́run wípé ìnira yìí kó tóbi pé ó máa ju agbára rẹ̀ lọ tí ò ní lè gbé tí ó fi lọ ṣe ohun tí ò dá sọ́nà kí ọlọ́run kó gba ẹ̀mí ẹ̀ ṣùgbọ́n kì í ṣe kí àwọn kan wá Islam ò bẹ́ẹ̀. Hmm. Àkọ́kọ́ ni pé kí ni tó ń jà tí wọ́n ń jà torí ẹ̀sìn kì í ṣe gbogbo ìjà tí mùsùlùmí bá jà òun ni pé ọjà torí rárá gbogbo ọjà téèyàn bá jà ó jà torí ìdí kan ni pẹ̀lú èròǹgbà kan tí ń bẹ lọ́kàn tó tí ti sí ẹ̀sìn inú ẹ̀ kò jà torí ẹ̀sìn tó nígbà wọn bára wọn jà wò tí mùsùlùmí bá wà tí mùsùlùmí wà para wọn lóòótọ́ lóòótọ́ mùsùlùmí tọ́pa ó ní ẹ̀sẹ̀ kan tó dá ju ẹni ọ̀pá lọ torí pé òun náà kí ló fẹ́ fi wọ́n fẹ́ pa nì tí ò fún un ẹni sọ àtọ́lẹ̀ ni ẹni ọ̀pá ẹni ọ̀pá yẹn àti ẹni wọ́n pa gbogbo wọn inú wọn lọ torí pé òun náà ọ̀rọ̀ àti pọ̀mọ̀ yẹn so lópin ìgbà tí ìbá ti ṣe pé ìjà tó ń jà tó yẹ ẹ̀sìn ló ń jà so kò lè di pẹ́ẹ́pẹ́ẹ́ ọ̀làwọ̀ wọ́n ń jà torí ilẹ̀ wọ́n ń jà torí ìlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìkùsù tọkùn náà pẹ̀lú ẹ̀ náà Thank you bákan méjì òní tí ẹ bá ní ẹ̀mí láti dìfẹ́ǹdà rẹ̀ tó bá ti ọ̀rọ̀ àṣẹlẹ̀ pé olùyẹn wá pa ó kúkú jìhà so tí ó bá wá ṣẹlẹ̀ pé òun pa olùyẹn olùyẹn ó kúkú jìhà nínú mẹ́rin rẹ̀ torí ajagun àyàní ìdájọ́ tí wọ́n rẹ̀ ń pè fún so tí ó bá lérò pé òun lè dìfẹ́ǹdà ara òun kò sì bẹ̀rù wọ́tẹ̀wà tó máa ṣẹlẹ̀ ìpàdé nínú ẹ̀ tó bá yẹ kú ó kú lójú ọ̀nà pé ó ń dìfẹ́ǹdì nǹkan ní ẹ̀. àlọ́sọ̀ àkọ́lá ti sọ pé òun kú tìlá dúró nà má rí i òun wọ́n ṣe yìí ẹnikẹ́ni tí wọ́n bá pa lórí dúkìá ẹ̀ ṣe é ṣùgbọ́n tí ò bá wá lè ṣe tó wá fi dúkìá yẹn lẹ̀ fún wọn torí pé ó lè kò ní lẹ̀ láyé láṣọ sábà nínú ẹ̀ torí pé ẹ̀mí ohun tó tọ́ka sí ìbẹ̀rẹ̀ gbogbo ọ̀nà tó bá lè gbà. bí ìgbàgbọ́ àti ń ṣe ìbẹ̀rẹ̀ torí pé afẹ́kẹ́ yòówù kó gbáyé tí ó sì jẹ àrùn ní ìtọ́nà sílé ìwọ̀fọ̀ torí kó lè sẹ̀mí. torí sẹ̀mí yẹn tó ṣe pàtàkì ni tó bá wá wò pé òun ò lè dìfẹ́ǹdà ọ̀run rẹ̀ kó fi àlànà yẹn sọ́dọ̀ náà kò lẹ́sẹ̀ kankan lórí ọlọ́wà rẹ̀. Kí ni wọ́n ń ṣe demonstration sí? Àdéhùn wo ló ní wọ́n ń ṣe demonstration? àbí àyà àfàhàn wo ló ní kó ṣe demonstration so ìyẹn náà kò ní tẹ̀sìn ìyẹn náà ò ní tẹ̀sìn ẹni tí ń bá ń jà fẹ́tọ̀ ó ní àwọn ọ̀nà tó yẹ tí ó fi jà sí ẹ̀tọ́ rẹ̀ kò gbọ́dọ̀ gba ọ̀nà tí ó pààyàn lára kódà bí wọn sọ bí wọn ṣe demonstration bí gba iṣẹ́ lẹ̀ tí wọ́n ń dà á lẹ̀ ẹ̀ mọ àwọn èèyàn tó ti wọnú ìdààmú E ma àwọn ọmọ wọn ti lórí pé wọn ò ní wọn ráyè àti lọ sí skul wọn ti pọn ọmọ wọn ti gbọ́nà torí so ọ̀nà halal ọ̀nà haram ni wọ́n gbà so àwọn tó da sẹ́lẹ̀ tí wọn ò jẹ́ káwọn ọmọ lọ sí ibi skul ọ̀rùn wọn ló wà ibi ti wà ń bẹ̀ kò gba tẹ́lẹ̀ owó rẹ̀ ṣiṣẹ́ àti ká máa fún wọn lẹ́tọ̀ọ́ rẹ̀. ó sì tún wá máa wá ẹ̀tọ́ èyí tó ń ṣe fàgbà náà àwọn ọmọ kí ló dé èyí tó ń ṣiṣẹ́ rẹ̀ ó tún wá máa wá ẹ̀tọ́ tí wọ́n san fún wọn. sọ àwọn nǹkan ní ìwà tó yẹ pé àwọn èèyàn rò pé bóyá dáadáa làwọn ń ṣe ni wọ́n ń bú àwọn kan àwọn tó ń bú ọ̀nà tó gbà lọ́wọ́ náà gbà ó ti gbọ́ ọ̀nà ìtọ́ láti wá ìwọ̀ rẹ̀ so tí o bá gbọ́ ọ̀nà ìtọ́ tó sì rí ìwọ̀ rẹ̀ gbà fi ìwọ̀ rẹ̀ sọ́dọ̀ náà gbà ẹ fi sọ́dọ̀ náà gbà nípa àtàlà ni tí ẹ bá ní aṣíwájú tó yàn yín jẹ tẹ́ ẹ bá rí wá ìwọ̀ yín ìwọ̀ ṣùgbọ́n tẹ́ ìbá ilẹ̀ wa ẹ fi wọ̀nyí sọ́dọ̀ ọlọ́wọ́ ọlọ́wọ́ bá ẹlẹ́sàn-án òun sì mẹ̀sán gbà ju gbogbo ìtawọ̀ ṣe lọ sọ kí ló dé tá a máa fi nira wa lára àìmọye àwọn ọmọ tó ti sì lọ́nà lórí pé wọn ò ráyè àti skul ọmọ wà ní ìyá fọ wọn ti ti skul nìkan for four years ẹ dákun ọdún mélòó ló lọ sí yẹn ọdún mẹ́jọ ó ti ń dàgbà sí i ó máa ní ìdí owó ó sì láwọn ọ̀rẹ́ táwọn náà mú ọ̀nà kan àti dàbí méjì pọ̀ láti wá owó wọ́n fọ̀nà hàn wípé ẹni tí ọba ti lọ bí tí ìkejì rẹ̀ ti là yóò sọ ní èèyàn kúlò wọ́n bá sì fún lójú ọ̀nà náà ti fi ọ̀nà nìyẹn. gbogbo owó tí wulẹ̀ orí olóbi ó sì ní ìwọ ẹ̀jẹ̀ tó dàlé lórí tàbí ìwọ bíbí tó nípa bàbá yẹn torí pé ọkọ̀ mẹ́ ẹn tó bá dá lẹ́sẹ̀ tí ọ̀nà tó gbà àbí ìdí tó fi pa tó bá jẹ́ ọ̀nà ẹ̀ṣẹ̀ ni ṣẹ̀ríà yóò ṣe ìdájọ́ ìlú lọ́tọ̀ kìí ṣe nítorí pípa ṣe ọ̀nà kan and then ọ̀rọ̀ yìí tafsil wa inṣàlá ọ̀tà aláàpàdà wa sọ tafsil lórí ẹ̀ torí pé ńgbà mo bẹ̀rẹ̀ mo ní àmì pa bàbá fọmọ àmì pa ọmọ fún bàbá lẹ́yìn náà ráàyè mi tó wá pé a ní pa ọmọ torí bàbá ṣùgbọ́n a pa àmì a ní pa bàbá torí ọmọ ṣùgbọ́n a pa ọmọ tó bá bàbá bẹ́ẹ̀ so kí ni ẹ̀rí àwọn àǹfààní insha Allah ta'ala a sọ̀rọ̀ lórí ẹ̀ insha Fáàrí kìí kan wà àmọ́ tí àwọn bá ti wà láfẹ̀ẹ́ wà sí ọ̀dọ̀ wọn. ọlọ́wọ́ ọba pẹ̀lú sẹ́rẹ̀ bíi kọ́mọ́pàmì nǹkan lára lágbọ́rọ́ wọ́n náà dùnà gbogbo bàtà bá máa wẹ́tọ̀ aláti wà ṣúọ̀ yìí kò ní pa ẹnì kankan lára. àwọn tí wọ́n ń ṣèjọba èèyàn ni wọ́n ti sálùbẹ̀rẹ̀ so wọ́n sì ní protocol tí èèyàn bá fẹ́ rí ìjọba ẹ wá àwọn tí wọ́n jẹ́ olórí nítorí wọ́n pé àpáwọn jàǹdùkú tí wọ́n lọ bá aṣíwájú láti tẹ́ńdà àwọn ohun tí ẹ ní lọ́dọ̀ ìjọba nígbà míì ní téèyàn ní ìyẹn kò lè ṣeé ṣe ní ní pàjáwìrì ó lè jẹ pé ẹ̀tọ́ bíi mẹ́fà nìyẹn ń wá mẹ́fẹ̀ẹ̀fà ò lè ṣeé ṣe lẹ́ẹ̀kan náà tí ẹ bá wá rí méjì ẹ sójú kan wájú ó kúkú wájú táwa fi ìnira bá àwọn èèyàn tá a ba ẹ̀kọ́ àwọn ọmọ jẹ́ wá ìtúlódé tàbí ní sùúrù ká tó tọ́ ẹ̀ nígbà lọ́nà tó gbà a good presentation ó máa múnà sígbà tó dáa wá. so ohun tí islam rí nìyẹn islam gba káṣe damarud sí ìjọba torí pé kí wọ́n tẹ̀ bá kí ẹ bá lè pé mùsùlùmí ni wá so àwọn àdìsọ wípé àwọn tí wọ́n ń darí wa mùsùlùmí kọ́ ni wọ́n káwọn sọ ẹ̀sìn wa ni káàdé ti torí pé àwọn tí wọ́n ń darí wa wọn kì í ṣe mùsùlùmí káwọn wá sọ ẹ̀sìn wa ni àwọn fi dídá àti bíútì ẹ̀sìn tiwa hàn àwọn èèyàn nípa ìṣesí wa nípa ìṣesí wa láti fi hàn àwọn èèyàn pé ẹ̀sìn wa ẹ̀sìn tó dáa ni kìí ṣe ẹ̀sìn jàdúrújà ọlọ́wọ́ rẹ̀ àsìkò torí ẹni gan-an mò ń gbìyànjú ẹ má bínú torí pé wọn ti sọ fáfá pé mi ò nílé wá wọn kà tún wọn padà ní pé insha Allah wọn á wò. Thank you.